lílá lílá kọ lọ́rùn yàyà lílá lílá lílá lílá kọ lọ́rùn yàyà lílá lílá lílá èèmọ̀ ọba yìí ó tó jésù lílá lílá lílá lílá ń lò lílá kọ lọ́rùn yàyà lílá lílá kọ lọ́rùn yàyà lílá Jésù lílá lílá bá lójó Jésù lílá lílá kan lọ́rùn yàyà lílá lílá lílá lílá kan lọ́rùn yàyà lílá lílá èèmà ọba yìí ó tó Jésù Jésù. Lílá lílá Oni abani, oni yá ìtọ́ ni àbá bú. Ọ̀nì àbá yìí, ọ̀nì àbá gbéga. Yá ìtọ́ ni àbá bú. Ọ̀nì àbá yìí, ọ̀nì àbá gbéga. Yá ìtọ́ ni àbá bú. Ọ̀nì àbá yìí, ọ̀nì àbá gbéga. Ọ̀nì àbá gbéga. Ọ̀nì àbá gbéga. Yá ìtọ́ ni àbá bú. Ọ̀nì àbá yìí, ọ̀nì àbá gbéga. Ọ̀nì àbá yìí, ọ̀nì àbá gbéga. Yá ìtọ́ ni àbá fẹ́. Ọ̀nì àbá yìí, ọ̀nì ọ̀nì àbáyé ọ̀nì àbágbéga. ọ̀nì àbáyé ọ̀nì àbágbéga. ọ̀nì àbáyé ọ̀nì àbágbéga. ọ̀nì àbágbé ọ̀nì àbáyé ọ̀nì àbágbéga.